aláṣẹ bọ́lá ahmed tinubu yí orúkọ àwọn pápákọ̀ òfurufú padà fi sọrí aláṣẹ tẹ́lẹ̀ rí muhammadu buhari usman dafodio tó ń ti olóògbé ọbáfẹ́mi awólọ́wọ̀ àtàwọn míì lápapọ̀ igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà kazeem shettima ṣíṣọ lójú ọ̀gá àgbà tuntun ti délé fún àjọ custom ìjọba àpapọ̀ pàṣẹ kí iṣẹ́ ṣíṣe lójúnà èkó sí ìbàdàn dúró wà pé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké mẹ́rí wọ́gilé ọ̀rọ̀ tí ń lọ wípé ìjọba ń gbà lérò láti wọ́gilé ẹjọ́ ikú tí wọ́n gbé kalẹ̀ sọrí sí ti abdulrahman adédọ̀yìn ìròyìn ilẹ̀ òkèrè àwọn ọmọ ológun orílẹ̀-èdè Ukraine ti gba ìlú èyí tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Russia gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tí ń gba ọwọ́ wájú tẹ́lẹ̀ rí àpòbọ̀rì kìlọ̀ fún atamátàsí agbábọ́ọ̀lù ọ̀sìnmẹ̀ lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv òní ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2023 ìròyìn àgbáyé ohun làmúwa fún yín látẹnu èmi sọ́ni Sodiq Abiodun ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti yí orúkọ àwọn pápákọ̀ òfurufú padà báyìí sí orúkọ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láwùjọ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ni ó kéde yìí jáde látẹnu ọ̀gá àgbà jọkẹ́ ọ̀làtúnjì lẹ́yìn tí ó jẹ́ ọ̀gá àgbà yányán fún fọ̀rọ̀ léde ní iléeṣẹ́ ìjọba àjọ èyí tí ń sí pápákọ̀ òfurufú lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ yìí ni wọ́n fi ọ̀rọ̀ náà léde ní àárọ̀ tòní lákòókò tí wọ́n kéde wípé àwọn pápákọ̀ òfurufú èyí tí ń bẹ lórí nàìjíríà kankan ni wọ́n ti yọkọ̀ rẹ̀ padà sí ti àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láwùjọ láti ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tá a wà yìí wọ́n pe pápákọ̀ òfurufú èyí tí ń bẹ ní mẹ̀ẹ́dúgùrì ó ní wọ́n ti yóò kọ́ rẹ̀ padà sí ti aláṣẹ tẹ́lẹ̀ rí Muhammadu Buhari wọ́n pe èyí tí bẹ ní Port Harcourt ó ní wọ́n ti yóò kọ́ rẹ̀ padà sí ti adarí tẹ́lẹ̀ rí nílẹ̀ Yorùbá olóyè olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bákan náà ni wọ́n ti yí pápákọ̀ òfurufú tí ń bẹ ní ti Nasarawa padà sí ti olóògbé Usman Danfodio wọ́n tẹ̀wájú bákan náà bí pápákọ̀ òfurufú èyí tí ń bẹ ní bèdè ni wọ́n yí padà sí ti ọba èyí tí ó ti rìwà ìjàṣà ìyẹn ọba àkínzùwà ẹ̀ẹ̀kejì èyí tí ń bẹ ní ẹ̀bọ̀yì náà ni wọ́n yí padà sí ti ẹni tó jẹ́ adarí àwọn ọmọ ilégbèmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí lórí nàìjíríà Chuba Ọ̀kadìbò bákan náà ni wọ́n ti yí pápákọ̀ òfurufú èyí tí ń bẹ ní ìlú Ìbàdàn padà sí ti orúkọ olóògbé adarí fúnlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ rí Ládòkè Akíntọ́lá wọ́n pé èyí tí ń bẹ ní ìlú àkúrẹ́ òun ni wọ́n yí padà títí olúmiwá bernard aliyu bákan náà ni wọ́n tún yí èyí tí ń bẹ ní dùsẹ̀ padà títí mohammed nuhu sanusi èyí tí ń bẹ ní gombe bákan náà ni wọ́n yí padà sí ti zakari maimalari bákan náà èyí tí ń bẹ ní ìlú ìlọrin ni wọ́n yí padà sí ti olóògbé túndé ìdí àgbọn èyí wà ní kaduna òun ni wọ́n yí padà sí ti azam usman katsina èyí tí bẹ ní ìlú Minna òun ni wọ́n yí padà sí ti Malam Abubakar Imam èyí tí wọ́n ń bẹ ní Ọ̀ṣubí òun ni wọ́n yí padà sí Alfred dietes pifu àti tí ń bẹ ní Yola ni wọ́n yí padà bákan náà sí Lamido Aliyu Mustapha. igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà kazeem shettima ló ti ṣíṣọ lójú adelé èyí tó jẹ́ adarí yányán fún àjọ kọ́sítọ́ọ̀mù orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ọ̀gá àgbà àdéwálé bashir adéníyè wọ́n pe ọ̀gá àgbà yìí ni yóò jẹ́ àdélé gẹ́gẹ́ bí adarí àgbà yányán fún àjọ ti kọ́sítọ́ọ̀mù torílẹ̀-èdè nàìjíríà wọ́n kò ṣiṣẹ́ lójú ọ̀gá àgbà yìí ni wọ́n ṣe lóde ní olúluwà àbújá ní iléeṣẹ́ aláṣẹ lónìí olóde ẹni tó jẹ́ ọ̀gá àgbà yìí òun ni wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò gbapò ní kété tí wọ́n yọ àwọn ọ̀gá àgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ní iléeṣẹ́ ológun àti ti àjọ custom kò lẹ́nu iṣẹ́ lọ́jọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún èyí tẹ̀wá yìí ẹni tó jẹ́ igbákejì aláṣẹ orílẹ̀ nàìjíríà òun náà ló ti ṣe tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lójú ọ̀gá àgbà yanyan ti iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò káyọ̀dé ẹ̀gbẹ́tòkun ìròyìn ọ̀hún wá fi ìmúdìmúlẹ̀ bá ìpẹ́ aláṣẹ orílẹ̀ nàìjíríà ìyẹn bọ́lá ahmed tinubu òun ni ò tí ì padà sórílẹ̀ nàìjíríà àmọ́ ṣèlérí láti padà láìpẹ́ jọjọ. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti kéde wípé iṣẹ́ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lójúnà èkó sí ìlú ìbàdàn ní kí wọ́n dúró wé wá pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba àpapọ̀ ni wọ́n pé gbígbé iṣẹ́ ọ̀hún tì sí ẹ̀gbọ́n kan ni yóò bẹ̀rẹ̀ tó bá ti di ọ̀la tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun àmọ́ tí yóò wá sí òpin ní ọjọ́ sunday ọ̀sẹ̀ èyí tí a wà yìí wọ́n tẹ̀wájú bákan náà pé tó bá ti di ọjọ́ ajé ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́nà òun ni àwọn àjọ èyí tí ń ṣiṣẹ́ lórí ojúnà yìí yóò tún tẹ̀wájú láti bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ojúnà èyí tí ń bẹ ní èkó sí ìlú ìbàdàn lọ pẹ̀lú ọ̀rọ̀ tó jáde látẹnu ọ̀gá àgbà èyí tí ń rí sí ojúnà ní ìpínlẹ̀ èkó ọ̀gá àgbà oi kẹsà níbẹ̀ ni ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ yìí ni wọ́n ti pa láṣẹ tí wọ́n ti sì buwọ́ lò láti ọjọ́ ajé òní ó pé lílọ bíbọ̀ ni yóò láǹfààní àti máa lọ lẹ́yìn ìgbà tí wọ́n bá gbé jíṣẹ́ lọ́hùn-ún sí ẹ̀gbẹ́ kan náà ó pé àwọn èèyàn ọmọ nàìjíríà tí wọ́n fi lọ rèé ṣe ọdún tó jẹ́ ti ìléyá láwọn ìlú tó wù wọ́n láti lọ ni wọ́n yóò láǹfààní láti máa lọ láti máa bọ̀ ó pé bí wọ́n bá tẹ̀wájú pẹ̀lú iṣẹ́ òun lọ́wọ́lọ́wọ́ báyìí yóò ṣe àkóbá fáwọn ọkọ̀ tí ń lọ èyí tí ń bọ̀ ó sì ṣeé ṣe kí ó fa ọ̀wọ̀ tó ń ti kí ọkọ̀ bẹ̀rẹ̀ sí dúró wá pé lójúnà wọ́n pé àmọ́ tí ó bá ti di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tí a wà yìí ní ọkọ̀ ní ojúnà ọ̀hún ni wọ́n yóò gbé ṣíṣe tí sí ẹ̀gbẹ́ kan àmọ́ wọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ní ọjọ́ kejì oṣù keje ọdún tí a wà yìí láti tẹ̀wájú pẹ̀lú ojúnà yìí ọ̀gá àgbà ń tẹ̀wájú pé ìdí gan pàtó tí wọ́n fi kéde pé kí àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ ń bẹ̀ kí wọ́n dára iṣẹ́ dúró ń bẹ̀ ló pẹ̀lú ọdún èròjà tìléyà èyí tí ń bọ̀ lọ́nà láìpẹ́ jọjọ. gómìnà tí ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adélékè òun ló ti kéde wàyí o wípé kò sí lọ́kọ̀ òun láti wọ́gi lé ẹjọ́ ikú èyí tí wọ́n dá fún Abdulrahman Adédoyin gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni ó fọ̀rọ̀ léde láti ẹnu alukoro ìjọba ti ìpínlẹ̀ Ọ̀ṣun Ọláwálé Rasheed lónìí tí ń ṣe ọjọ́ ajé ní ìlú Òṣogbo Rasheed nínú ọ̀rọ̀ rẹ̀ ló pé lọ́ọ́lọ́ba yìí gómìnà Adémọ́lá gómìnà Adémọ́lá Adélékè ni òun ṣe ọ̀rẹ́ rárá pẹ̀lú Abdulrahman Adédoyin bákan náà kò ní ọwọ́ nínú ifásitì Oòduà èyí tí Adémọ́lá èyí tí Adédoyin tó gbé kalẹ̀ gómìnà Adémọ́lá Adélékè ló tún tẹ̀wájú wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ẹjọ́ tí wọ́n dá lórí ìpànìyàn èyí tí wọ́n pe Adédoyin lọ́wọ́ nínú rẹ̀ èyí tó jẹ́ ti Timothy Adégòkè ni wọ́n pe ń ṣe ni gómìnà ọ̀hún ni ó ní lọ́kàn láti da ẹjọ́ ọ̀hún nù tàbí dáríji Abdulrahman Adédoyin pẹ̀lú èsì èyí tí gómìnà fi léde fún àwọn ọmọ nàìjíríà ló pé owó ò ní lọ́kàn rárá láti tójú ẹ̀tọ́ àwọn ilé ẹjọ́ mọ́lẹ̀ tàbí da ẹjọ́ tí ilé ẹjọ́ gbé kalẹ̀ nù ó pé ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní káwọn èèyàn lọ rí mọ̀ wípé àwọn kò lọ̀rọ̀ sí ẹ̀dá èyí tí wọn kẹfẹ́ kí àlàáfíà jọba ní ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n gbé irúfẹ́ ìròyìn fege bẹ́ẹ̀ kákàkiri ó pé irúfẹ́ ìròyìn fege yìí sì rèé ní òní fi àyè ní àyè òní wà fún láti tẹ̀wájú lórílẹ̀-èdè nàìjíríà ó pẹ́ bá wò ó dáadáa ẹ ò ní rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú pdp kankan lára àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò ètò wọn lọ rí dúró sí ẹ̀yìn abdulrahman adédọ̀yìn ó pẹ́ ẹ̀yìn ó tọ́ ohun gọ́gọ́ làwọn fẹ́ dúró sí ìdígan rèé táwọn ò fi wí nǹkan kan lọ́rọ̀ yìí táwọn sì fún ilé ẹjọ́ láàyè tó ń tàǹfààní láti gbé ìgbẹ́jọ́ èyí tí ó ní ìtumọ̀ kalẹ̀ pẹ̀lú èyí tó ń bẹ lórí òdodo wọ́n tẹ̀wájú pé gbogbo ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́ lọ́wọ́ báyìí pé ilé ẹjọ́ ni wọ́n gbìyànjú láti tún gbé màmá adépèlé òjò kò lẹ́nu ọ̀pọ̀ irọ́ òun lòun náà tẹ́ ẹ̀ bá gbàgbé agbẹjọ́rò àgbà kan Yomi Aliyu òun ló ti kàn fi léde tẹ́lẹ̀ wípé àwọn kan lẹ́yìn tí wọ́n bẹ ní ìjọba ti Adémọ́lá Adélékè ni wọ́n ti ń gbìyànjú láti wọ́n fi ẹ̀yìn màmá ìyẹn Oyèbọ́lá adépèlé òjò tì lẹ́nu ní kété tí wọ́n gbé ìgbẹ́jọ́ ọ̀hún kalẹ̀ tán bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ òun ni wọ́n pa á láṣẹ pé kí wọ́n lọ́ọ́ rí jẹ́rìí fún Adédoyin tó ń ti àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì adéníyì adéọ̀gbà tún ti oyètúndé kazeem lórí ẹ̀sùn pé wọ́n gbẹ̀mí lẹ́nu timothy àdìgòkè akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ rí ilé ẹ̀kọ́ ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì ti ń bẹ ní ilé ifẹ̀ ní oṣù kọkànlá ọdún 2021 àmọ́ tí ọwọ́ bà wọ́n lẹ́yìn yìí ni wọ́n padà wá dájọ́ ikú fún wọn ní ọdún tá a wà yìí àjọ NNPC tó ń ti àwọn iléeṣẹ́ epo míì ti ń tìpó lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti kéde báyìí pé àwọn náà ni wọ́n lọ́wọ́ sí wàhálà tó ń torí gùdù tí ń ṣẹlẹ̀ lórí owó ìrànwọ́ èyí tó ṣàǹdédé pòórá lórílẹ̀‐èdè Nàìjíríà tó wà lórí epo ọ̀gá àgbà kan tó ń ti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Bauchi Isa Yuguda òun ló kéde rẹ̀ báyìí pé òótọ́ pẹ̀lú ìwádìí ni wípé iléeṣẹ́ tí wọ́n pè ní NNPC tókèdèrèdè nàìjíríà èyí tí ń rí sí ọ̀rọ̀ ìpínlẹ̀ yìí àti àwọn ilé iṣẹ́ mi gbogbo tí wọ́n jọ ń ti pòpọ̀ ní àwọn náà ni wọ́n fi bírò ni wọ́n fi ń kọ irọ́ sórí wípé owó ìrànwọ́ lórí epo òun làwọn ń san tó sì ń gba owó náà lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà Yuguda lákòókò tó ń sọ̀rọ̀ yìí ló pé òun ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí àṣírí ọ̀hún sì tú sí àwọn lọ́wọ́ Yuguda lẹ́yìn tí ó jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀ nàìjíríà àmọ́ tó sọ̀rọ̀ ọ̀hún jáde lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ó pé fẹ̀ǹkàntẹ́lẹ̀ alága lòún jẹ́ fún àjọ kan èyí tí ń rí sí ọ̀rọ̀ ètò ajé lórílẹ̀ nàìjíríà láàrin ọdún 2008 wọ 2009 ó pé lákòókò yìí ni àṣírí tú sí àwọn lọ́wọ́ pé àti NNPCL pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ń tepo lórí nàìjíríà ni wọ́n lo ọgbọ́n àlùkọ́rọ́ yìí láti bẹ̀rẹ̀ sí mú bèrò máa kọ owó ìrọ́ sínú pépà láti gbà lọ́wọ́ ìjọba ó pé ogúnlọ́gọ̀ ọmọ nàìjíríà ni wọn ò mọ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn ṣe àkíyèsí pé wọ́n bẹ̀rẹ̀ sí ni máa kọ ìwé rẹ̀ wípé àwọn ọ̀pá epo tó gùn nàmọ̀nàmọ̀ kan èyí tẹ́ pé kò tiẹ̀ sí ní àkọọ́lẹ̀ rárá òun ni àwọn sanwó lórí rẹ̀ bẹ́ẹ̀ làwọn gbé òwe lórí láti ṣe àtúnṣe ńbẹ̀ àmọ́ òun mọ̀ pé irọ́ pátápátá òun ni ọ̀rọ̀ náà ó pé ogúnlọ́gọ̀ owó òun ni àjọ NNPCL pẹ̀lú àwọn iléeṣẹ́ epo míì ni wọ́n ti gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ wípé àwọn sanwó ìrànwọ́ fún àwọn ọmọ nàìjíríà láti lè pò wọlé ó gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ kí ìjọba lè ti kí wọ́n ṣiṣẹ́ lè lórí dáadáa ẹ wo díẹ̀ nù fọ́nrán tó ń ṣe àfihàn bí ọ̀gá àgbà Yehuda bó ṣe tú àṣírí síta. I uh, was privileged to serve as the chairman of the subcommittee uh, 2008 uh, and 2009 under the economic meltdown. I was one of the members. Uh, three of us governors and uh, uh, some other members with Mr. President as chairman. So I was to, I, I chaired the committee on subsidy and everything about the subsidy regime and then the scam in the subsidy regime was discovered by my committee. And uh, of course, since then, uh, uh, you know, recommendations were made, which unfortunately were never implemented, and it's very sad. Uh, I'm sad to uh, um, uh, let Nigerians know that from what I saw, we came across situations where subsidy was claimed on pipelines that never existed. You just claim that I would have pumped X amount of, uh, you know, uh, either finished products or crude, maybe from Kaduna, I mean from Wari to Kaduna. By who, by NNPC? making this claim? Of course, who else is doing it? Oh dear. Those that pump and those that are in the subsidy scam, they just fill papers, invoices, and they claim subsidy on it. In fact, there was an instance of a pipeline that uh, was supposed to exist between Lagos and Wari. And tons and tons of monies were collected on subsidy on a pipeline that never existed. This is Nigeria for you. Ah, but I thought they were telling us that it is uh, marketers and some other persons who are, are perpetrating the fraud. They are, they are so all, is involved. They are all involved in these things. All of them. Oh. All of them. And I must sadly also report that, you see, uh, Nigeria subsidy, if uh, it's uh, that part of it that is actually goes for the subsidy, hmm. we go on subsidizing sub-Saharan Africa. and Central Africa, because the bulk of these products are smuggled out of this country. Mm. Then who is subsidizing who? Wait, that report that you spoke about, about NNPC, all of them being involved, was it submitted to the government? Of course. ọgọ́rùn-ún èèyàn ìpínlẹ̀ Kano ni wọ́n ti bọ́ta láti bẹ̀rẹ̀ ní ṣe ìfẹ̀hónúhàn lórí bí ìjọba ìpínlẹ̀ Kano ṣe ń wọlé lọ́nà èyí tí ó burú jáì ọgọ́rùn-ún èèyàn lẹ́nu lónìí ni wọ́n bọ́ta láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn lórí bí ó ti ṣe ń bà wọ́n lọ́kàn jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Kánò ni wọ́n wọlé máa wọn lórí ọkọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ìjọba ìpínlẹ̀ Kánò ni wọ́n ti kéde fẹ̀ǹkàtẹ́lẹ̀ pé gbogbo ilé èyí tí àwọn ń wo bó tilẹ̀ jẹ́ pé ó ń bẹ ní mílíọ̀nù mílíọ̀nù náírà ló ń ṣe pẹ̀lú àwọn ilé tí ń bẹ lórí ilẹ̀ ìjọba tàbí ohun òní ìjọba wọ́n tẹ̀wájú pé àwọn ilé èyí tí ìjọba ìpínlẹ̀ Kánò ti wó òun náà ti ń bẹ ní ibi tí wọ́n pè ní Old Dowland Hotel àti àwọn ilé ńgbàgbọ́dà míì níbi tí wọ́n ti ń tajà tí wọ́n tó ń bẹ ní polo pẹ̀lú àwọn lílà míì ti bẹ níbi tí wọ́n ti ń kírun ìdì wọ́n tẹ̀wájú pé ogunlọ́gọ̀ àwọn tí wọ́n padà wá ń bọ̀ta láti bẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn ni wọ́n ti bẹ̀ sí ní kéde wípé ìjọba ìpínlẹ̀ Kánò ni wọn ò ṣètò wọ́n pẹ̀lú lòdì lòdì làwọn èèyàn bọ́ta pẹ̀lú àwọn ìwé pépà níbi tí wọ́n ti ń pariwo pé kí ìjọba ìpínlẹ̀ Kánò kó má dá àwọn padà sẹ́yìn àwọn míì tún bẹ̀rẹ̀ sí nàka sí gómìnà pé ó ṣeé ṣe pẹ̀lú ìwà rẹ̀ kí ó fa wàhálà ìgbésùnmọ̀mí wá láìpẹ́ jọjọ wọ́n sì tẹ̀wájú pé bí gómìnà ò bá tó ṣọ́ra ó ṣe kí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n gbé fẹ́ gbé iṣẹ́ kalẹ̀ tàbí iléeṣẹ́ kí wọ́n fà sẹ́yìn látàrí wàhálà èyí tí gómìnà ń dá sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹnìkan èyí tí ó jẹ́ ọ̀kan lára àwọn adarí èyí tó kó àwọn èèyàn jọ níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo ní gómìnà ọ̀hún lórí Zahraddeen Sani Baba òun ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ èyí tí gómìnà ọ̀hún gbé ló ṣe àfihàn pé ó ní ìkan nínú pẹ̀lú gómìnà tẹ́lẹ̀ rí èyí tó kò dípò ó pé ó dáa kí gómìnà tí ń bẹ nípò lọ́wọ́lọ́wọ́ kí ó tètè pé gómìnà èyí tó kò nípò láti yanjú aáwọ̀ tí ń bẹnu wọn yàtọ̀ sí kó má bẹ̀rẹ̀ sí máa fi ìyà jẹ àwọn tí bẹ ní ìpínlẹ̀ Kánò lọ́nà tí ò dáa rárá. àwọn agbésùbọ̀bí ni wọ́n ti pa adarí ikọ̀ vigilante kan tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ dàmúza èyí tí ń bẹ ní ìpínlẹ̀ katsina ìyẹn malam nàbàjẹ́ tí wọ́n sì tún sọ̀nà sí ilé kan èyí tí ó sáwọ̀ ní alẹ́ ọjọ́ sunday o wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé adarí ikọ̀ vigilante wọ̀nyí òun náà ló jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu rẹ̀ àmọ́ táwọn àti làwí tí wọ́n tún yin ìbọn fún àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pẹ́ lẹ́nu sí èyí kọ́ wọ́n tún bá àwọn obìnrin bíi mẹ́ta ọ̀tọ̀ ṣe yùnkẹ́yùnkẹ́ nínú wàhálà tó ń ti ìkọlù tó wáyé ń bẹ̀ ẹnìkan èyí tí ó fi ìdí múlẹ̀ ó pẹ́ fẹ̀ǹkàn tẹ́lẹ̀ ẹni tí ó jẹ́ adarí fún àwọn ikọ̀ vigilante yìí ìyẹn mọ́là nàbàjẹ́ ó ní àwọn kan ti bẹ̀rẹ̀ sí ni máa ń nà ká lébùsí fẹ̀ǹkàn tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ agbésùmọ̀mí ẹ̀dá tó ń tẹ àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá kan wípé ohun gan ló wá ba ibi tí àwọn ń forí pamọ́ sí jẹ́ níbi tí àwọn fi ń sá fún àwọn tó mọ̀fin bẹ́ẹ̀ sì rẹ̀ àwọn tí wọ́n wọ̀ kákàkiri ó pé àmọ́ láti ìgbà náà ni àwọn ọmọ gọ̀fẹ́ ti bẹ̀rẹ̀ sí wá adarí ìyẹn Nàmbájẹ̀ láti fọwọ́ òfin mọ tàbí fìyà jẹ wọ́n pẹ́ àmọ́ ní kété tí wọ́n lọ rè ká mọ́ ilé rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún lábẹ́rẹ́ kan èyí tó gbé dúró sí wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé ọ̀gá àgbà ń jà títí àmọ́ atátán nínú ìbọn rẹ̀ tí wọ́n sì mú wọ́n pẹ́ lẹ́yìn èyí ni wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n fi àdá ṣá yànnàyànnà ẹ̀ tó jẹ́ ọ̀gá àgbà tó ń alukó fún iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní ni àwọn àtìláwí ni wọ́n kọlu ọ̀gá àgbà àmọ́ síbẹ̀síbẹ̀ ní àkókò tí àwọn gbìyànjú àti wá gbálẹ̀ tó jẹ́ pé àwọn ò ti gbọ́ ìpè lọ́tọ̀ àwọn ará ìlú látàrí nẹ́tíwọ̀kì èyí tó ń ṣe mọ̀nà mọ̀nà ní ìlú náà wọ́n fi ìdìrẹ̀ múlẹ̀ pé lọ́lọ́ báyìí àwọn ti bẹ̀rẹ̀ sí ń wá ìlú kákàkiri láti mú àwọn ọmọ gànfẹ́ tó gbẹ̀mí lẹ́nu adarí kọ̀vìlàntẹ́ Malam Nàbàjẹ́. ilé ẹjọ́ tó jẹ́ ti ẹbí kan ni wọ́n ti pa láṣẹ báyìí èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé kí wọ́n lọ rí gbọ́n arákùnrin kan maruf abdullahi tí ń panilẹ́rìn bẹ́ẹ̀ sì rèé tó tún máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ eré lórí ìkànnì ayélujára ìyẹn tó gbayé mọ̀ sí trinity láti lọ rèé jókòó náà sínú ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní agodi ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fi ìdílé múlẹ̀ pé èyí ló ní ṣe pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kàn án pé níṣe ni ó gbìyànjú bẹ́ẹ̀ ó dúkokò mọ́ ọmọdébìnrin kan láti bá ṣe yùnkẹ́yùnkẹ́ lọ́nà àìtọ́ ìyẹn ọmọ tí ò ju ọmọ ọdún wẹ̀wà lọ wọ́n pé ẹ̀sùn yìí ohun gan ni wọ́n fi kan àmọ́ tí wọ́n padà sún ẹjọ́ náà sí ọjọ́ kọ̀ọ̀lá oṣù keje ọdún tí a wà yìí wọ́n pé bàbá àti màmá ọmọ náà yẹn isiaka ahmed tí ò ju ọmọ ogójì ọdún lọ pẹ̀lú aya rẹ̀ ìyẹn Rofiat tí ò ju ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n lọ làwọn náà ni wọ́n pẹ́ kọ́ lọ́ọ́ jókòó sọ́gbà ẹ̀wọ̀n náà sì dìgbà tí wọ́n yóò tún pè wọ́n wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé wọ́n dìgbà papọ̀ láti fi dẹ́rùbà ọmọ wọn pẹ̀lú yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú ẹ̀sùn kejì wípé wọ́n gbìyànjú láti ran Trinity lọ́wọ́ lórí ìwàkiwà èyí tó wù adájọ́ tí ń bẹ lórí ẹjọ́ náà P.O. Adétúyìbí òun ni ó kọ̀ láti gbẹ̀bẹ̀ àwọn méjèèjì àmọ́ ó wí fún wípé ọ̀rọ̀ náà làwọn ti gbé lọ sí ilé iléeṣẹ́ ìjọba èyí ń sọ̀rọ̀ ìdájọ́ tó wà ní ìlú Ìbàdàn. ìròyìn ilẹ̀ òkèrè àwọn ọmọ ogun orílẹ̀-èdè Ukraine ni wọ́n ti gba ìlú wọn padà lọ́wọ́ orílẹ̀-èdè Russia èyí tí wọ́n lọ rí jókòó sí agbègbè kan ti ń bẹ ní orílẹ̀-èdè Russia tí wọ́n sì kó àwọn ọmọ ogun wọn síbẹ̀ fìǹkìtìlẹ̀ wọ́n pè ní ọjọ́ ajé òní làwọn ọmọ ogun ọ̀hún fi ohun tí wọ́n pè ní àsíá orílẹ̀-èdè wọn sí ìlú yìí lẹ́yìn ìgbà tí wọ́n lé àwọn ọmọ ológun èyí tó jẹ́ ti orílẹ̀-èdè Russia kò lórí ilẹ̀ wọn tó jẹ́ ti Ukraine wọ́n fèyí léde lórí ìkọ̀dí Telegram lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà igbákejì olóòtú àgbà yányán ní orílẹ̀-èdè ti Ukraine ìyẹn Gana Melia fi léde wọ́n pe fọ́nrán méjì èyí tó wà lóde ni ó ṣe àfihàn bí àwọn ọmọ ológun ti orílẹ̀-èdè Ukraine ṣe lé àwọn ọmọ ogun ti orílẹ̀-èdè Russia tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kò lórí ilẹ̀ wọn wọ́n pe fẹ̀ǹkẹ́tẹ̀lẹ̀ ìlú tí wọ́n pè ní Rivnopi òun ni àwọn ọmọ ogun orílẹ̀-èdè Russia ti gbàbẹ̀ kan tí wọ́n sì ti jókòó ń bẹ̀ àdé ń àmọ́ ní ìgbà tó yá wọ́n pé àwọn ọmọ orílẹ̀-èdè Ukraine ni wọ́n gbàgbàrà ń ní àná ti ṣe ọjọ́ Sunday tí wọ́n sì fi àṣẹ orílẹ̀-èdè wọn lélẹ̀ ń wípé inú àwọn láti kéde pé àwọn ti gbà lù àwọn padà bẹ́ẹ̀ ìlú tí wọ́n pè ní Rivnopil òun làwọn yóò máa ṣàkóso lọ níbẹ̀ síwájú sí i. ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí èyí tí ń gba ọ̀wọ́ iwájú fún orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Jonathan Àpọ́bọ̀rẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí ní kí agbábọ́ọ̀lù àtàmátàsẹ́ni tí ń lọ́gbà lọ́wọ́lọ́wọ́ báyìí Victor Osimhen láti ṣọ́ọ̀ṣe lórí ìgbésẹ̀ tí yóò gbé láìpẹ́ nípa lílọ sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù míì ní orílẹ̀-èdè Yúróòpù bẹ́ẹ̀ bá gbàgbé wọn pé ikọ̀ Napoli òun ni gbogbo ayé ti bẹ̀rẹ̀ sí fojú sí lára lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn ìgbà tí ọkọ̀ agbábọ́ọ̀lù wọn ìyẹn Victor Osimhen tó ti bẹ̀rẹ̀ sí ṣe dáadáa púpọ̀ púpọ̀ lórí pápá Osimhen òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí gbà níyànjú láti bẹ̀rẹ̀ sí ṣọ́ọ̀ṣe bẹ́ẹ̀ bá gbàgbé Osimhen òun ni ó gbá bọ́ọ̀lù wọlé fún ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn àmì méjì tó gbé wọlé lẹ́yìn tí ó fún orílẹ̀ nàìjíríà láǹfààní láti na orílẹ̀-èdè sierra leone láàmì mẹ́ta sí méjì èyí tó wáyé ní monrovia wọ́n pẹ́ láti ìgbà náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ bíi real madrid bayern munich paris saint-germain man united tó fi dórí ikọ̀ chelsea tààtún ti atletico madrid náà ti bẹ̀rẹ̀ sí nà kásìbù kọlẹ̀kùn pé àwọn fẹ́ra agbábọ́ọ̀lù ikọ̀ napoli ìyẹn victor osimhen wọ́n pe agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí yìí etí ń gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ Jonathan Àpọ̀bẹ̀rẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí ní gba agbábọ́ọ̀lù Osimhen níyànjú láti ṣọ́ ṣe púpọ̀ púpọ̀ tó bá àwọn ìgbésẹ̀ rẹ̀ ó ṣeé ṣe kó gbé ṣubú tàbí kó gbé sókè sókè. èyí ohun lòpin ìròyìn àgbáyé èyí tá a mú wá fún yín ẹ má gbàgbé láti tẹ̀lé wa lórí ipò YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV Facebook gbàgede ìmọ̀ with aláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀yẹ má gbàgbé àti pè wá fún ìpolówó ọjà àmọ́ kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó èyí tó wà nínú èyí lẹ́ẹ̀kan sí i. aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá ahmed tinubu yí orúkọ àwọn pápákọ̀ òfurufú padà fi sọrí aláṣẹ tẹ́lẹ̀ rí muhammadu buhari adarí tẹ́lẹ̀ usman danfodio awólọ́wọ̀ àti àwọn ìyókù míì igbákejì aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà kazeem shettima ṣíṣọ lójú ọ̀gá àgbà tuntun ti délé fún àjọ custom ìjọba àpapọ̀ pàṣẹ kí iṣẹ́ ṣíṣe lójúnà èkó sí ìbàdàn dúró wàpẹ̀ náà gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké mìírí wọ́gilé ọ̀rọ̀ ti lọ wípé ìjọba ń gbà lérò àti wọ́gilé ẹjọ́ ikú tí wọ́n ilé ẹjọ́ gbé kalẹ̀ tí wọ́n sì dá fún abdulrahman adédọ̀yìn ìròyìn ilẹ̀ òkèrè àmúwá fún yìí mẹ́ wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Ukraine ti gba ìlú èyí tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Russia gbà lọ wọn fẹ̀ǹkẹ̀tẹ̀lẹ̀ àmúwá fún yìí bákan náà nínú ìròyìn eré ìdárayá pé agbábọ́ọ̀lù ti gba ọwọ́ wájú tẹ́lẹ̀ rí ìyẹn àpòbọ̀rẹ̀ kìlọ̀ fún atamátàsé agbábọ́ọ̀lù tí ń dùgbà lọ́wọ́lọ́wọ́ ìyẹn Victor Osimhen lórí àwọn ìgbésẹ̀ rẹ̀ lọ sí inú ikọ̀ míì kí a ẹ̀yin ará ẹ má gbàgbé pé àkókò òjò wẹ́líwẹ́lí òun náà la wà ẹ má ṣe dàtọ̀ sí sí inú gọ́tà tàbí inú gòtò dámínú tó yí pé àìlera wa bẹ́ẹ̀ kan náà sì rèé bẹ́ẹ̀ bá dàtọ̀ sínú ẹ̀ ó ṣeé ṣe kòmíyàlé ọgbà ṣọ́ọ̀bù kókó bá èmi àti ẹ̀yin díẹ̀ díẹ̀ òní kẹ́ máa ṣe ó yá èyí òun lòpin ìròyìn àgbáyé ìtàmùwà fún yín Sọ́ní Sodiq Abíọ́dún òun náà ló ti mú ìwà fún yín títí gbà míì òun rèé 老鼠。